bọ́dúnbadùn yorùbá láàmú wọn ọdún fọ́dún ni ọdún mi tún bá wà láyé ó tún kò oore ọpẹ́ lọ́wọ́ olúwa ọba tó dá wa sí dòní ẹjá bọmọ lọ́jọ́ bí òní dúpẹ́ ẹjá bá a yọ̀ ẹjá bá a yayọ̀ ayọ̀ happy birthday sọmọ lọ́jọ́ bí òní tèmítọ́pẹ́ rosemary àṣàkẹ́ falsiat igba ọdún ọdún kan ni o lágbára ọlọ́run a ò ní wá ẹtì àwọn òbí àjèrè ẹ o ìwọ náà àjèrè ara ẹ lágbára ọlọ́run gbogbo àwa tá a wá mọ̀ ẹ́ àá jèrè lágbára ọlọ́run yorùbá bọ̀ wọ́n ní ikú kì í pa kíre àrùn kì í ṣe kínu ikú ò ní pẹ́ àrùn ò ní sí ẹ a ò ní wá ọtí ọdún eléyìí tó ṣe kò ní jáṣe mọ́ àṣe ìṣètúnṣe ni lágbára ọlọ́run orin yìí ni mo fẹ́ fi kọ́ lọ́jọ́ bí òní rosemary ìpòkù ọdún àṣe ìṣètúnṣe happy birthday to you long life and prosperity. congratulations happy birthday to you. the Son of His that Congratulations.